méèyàn kan lè gbòógì màá fún ẹni náà ní forty five million naira. kí ló kọ tiẹ̀ náà. good day ladies and gentlemen my name is sidika. ṣé free kick lẹ blow ni penalty. I am the king no person of or group of person to challenge my authority. that's my PA. really màámi tẹ́ ẹ bá lè wọ ẹgbẹ́ àjẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ lọ́wọ́ o. ojú dánlẹ̀ wọ̀n yẹn. ìyá àìdán ní àmì ìjọ sídí. àbí àìdán. ẹ̀mí àìdán. ẹ̀mí promise olórí burúkú. ó dáa jẹ́ kí n ra. ẹ ọmọ làlàlà. mo tó lórí burúkú ó ní mi náà ayọ́nà ọ̀gá tó kọ́ ni ìwúlẹ̀ kọ́ ni ọ̀rẹ́ mi á fún ẹni. amẹ́ríkà mo ti school ní New York what is cardiac arrest mélòó ni ogun ìdílé ni àwọn ọfà tó máa ń ta sí ayé ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ yẹ yẹ yẹ. èèyàn mélòó ló ti kú báyìí. èèyàn mẹ́ta péré ni. kí ni tesban wà lọ́rùn ẹ̀. torí pé mi ò lówó kú báyìí. ẹ wait i'm the king. who is your guy. na olú mi wà lẹ. ẹ pè mí lólùwọ àgbàgbà mi nìjọ̀gbọ́ alábẹ́ bí wọ́n sá sí. ẹ bá wá èrè mi bẹ́ẹ̀ wá èrè mi ṣáàtì mọ́ orí lọ́wọ́. kí ló ń ṣe. kí wàá náà ní. tọ́pẹ́ ni ẹ̀. kí ló ṣe ni kí ló ṣe yín. fool i be woman being am i high my high. you be woman being. i'm high high and high. okay can you defend woman being. defend woman being. i'm not a defender mo jọ footballer. define define. mọ̀ ṣóun la mọ̀ èyí tá ò mọ̀ ó ṣàgbà wá mo lóhun tá mọ̀ ṣóun la mọ̀ yé èyí tá ò mọ̀ ó ṣàgbà wá o ibi ọgbọ́n pín sí mọ̀ rí o. lè má ti ṣù látàárọ̀ kí ló dé tẹ̀ gbé iná ilé yìí dáadáa bá tún pa ẹ káalẹ́ o ẹ̀yin ọmọge ọjà. ẹ káalẹ́ o. ẹ jọ mo fẹ́ ra àdìtú kò sí àdìtú. ṣáàdìtú wà. mi ò ta àdìtú rárá o. àdìtú wà o. àdìtú. àdìtú. dorí àgbàkodo. ẹ ò rí ọ̀rọ̀ tó rún ní lójú. àdìtú àdìtú. àní ẹ ò rí ọ̀rọ̀ tó rún ní lójú sẹ́wọ̀n. ṣe bó yẹ ká bilẹ̀ léèrè ni o. làáhùn mi ni bàtà ń ké. ọ̀dà mo ti parí ẹ̀ báyìí. ah ẹ ṣe gan mo eh, dúpẹ́. Eh, kò tọ́pẹ́ ẹ kàn rí dájú pé ìtayọ kò yẹn kẹrí pẹ̀ tún ṣe torí ọjọ́ mi. mo ti gbọ́ ẹ ṣe gan mo dúpẹ́. kò tọ́pẹ́. kí lorúkọ yín. ayégbèmí owólẹ́mi lorúkọ mi. ayégbèmí owólẹ́mi. bẹ́ẹ̀ ni ó ń lórúkọ mi. ó dà mò ń bọ̀. ẹ gbà. Ah, ah. ibo ló tún lọ sí mo dẹ̀ fẹ́ fún wọn lówó ni. àdúrà lè máa máa bá ní ṣe lóko wa. òyìnbó mi káàbọ̀ ọmọ tó rí agbọ̀n ìwà kẹwà sí dáadáa ló dé. bẹ́ẹ̀ ni màmá mo ní kí n yà kí n kí n tó máa lọ sọ́dọ̀ mi ṣé àlàáfíà ni mo bá yín màmá. àlàáfíà mo wà o gbọ́ ṣé ìtẹ̀lẹ̀ ọkọ ẹ ṣé kò tún yọ ẹ lẹ́nu mọ́ tó fi délé. Ah. màmá báwo lẹ ṣe mọ̀ pé ìtẹ̀lẹ̀ ọkàn mi yọ mí lẹ́nu lójú ọ̀nà. ẹ̀bùn tọ́lọ́run fẹ́ mi. kí ló dé tójú ẹ ṣókùnkùn báyìí ó dẹ̀ pé nǹkan kan wà lọ́kàn ẹ. màmá ẹ má ṣe ìyọnu. ẹ ò lè sọ̀rọ̀ fún mi ṣé pé ọ̀rọ̀ kan wà tó lè sọ fún mi kí ló dé. mo lálà ni màmá inú ah, hmm. àlá yẹn mo ń wá dìtú lọ́jà nígbà tí mo wá rí ṣàdédé ni mo kàn gbóhùn àwọn méjì kan ló wá ń pariwo àdìtú wà o. àdìtú wà o ṣé o lajú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni màmá ibi tí mo la dé nìyẹn ni. kò jù bẹ́ẹ̀ lọ ọmọ mi ṣóore nínú ìrìn àjò ìgbésí ayé ẹ ó bá wọn kọ pàdé má lé wọn má ta nù nítorí nínú wọn èèyàn kan wà nínú wọn tí ó ṣe é láǹfààní. <sighs> bẹ́ẹ̀ ni ṣó wá rí gbogbo ètèmi sọ yìí àti àlá má kó sọ́kò wọn torí béèyàn bá débi àti fúru àlá o ìtàn àkósọ́kò. ẹ ṣe gan màmá mo dúpẹ́. bàbá ìtàn pẹ̀lú ọkọ mi. bọ́mọdé ò bá. ṣé ni gbogbo ìgboro dá wáyé àwọn èèyàn tí ẹran ti pa àwọn ọmọ ara aṣọ débi tó fẹ́ ràn oúnjẹ ni gbogbo èèyàn kàn dùn. ẹn kí ló fẹ́ kọ́ dùn tó kọjá oúnjẹ pẹ̀lú bílù ṣe rí yìí ṣé ìwọ ò mọ̀ pé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ òun dẹ̀ ní gbẹ̀mí ro ẹni bá tọ́jú èmi ẹ̀ ló lè lépa kí ló fẹ́ dà lọ́la. bẹ́ẹ̀ ni o tẹ́mi bá wà ìrètí ò pin ẹni tó jẹun tó tọ́jú ẹ̀mí ẹ̀ tójú gúnrégé òun laṣọ ń dúró lọ́rùn ẹ̀. ẹ nígbà tí gbogbo ayé ò bá wa raṣọ débi tẹ́ ẹ fẹ́ ránṣọ ẹ jọ kí láyé fẹ́ kémi máa jẹ o àbí gbà wo lẹ̀mí tèmi gan ò ní bọ́ nígbà tèmi ẹlẹ́mi ò bá róúnjẹ gidi tọ́jú ẹ. wo ọ̀rẹ́ mi ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ tí ẹ lè débi àìrówó jẹun. ń bá mi. <laughs> Hmm. ebi ò tiẹ̀ lè pe kan náà ọwọ́ dalẹ̀ torí bí ò bá họrí yóò họra. ẹ gbà mí ṣé bí ìyẹn tó bá lè kan náà. Ah, ah. ọ̀rẹ́ mi ọmọ ẹni tó nífọ̀n tó lè kanná ni ìwọ hmm. ebi ò lè pa ẹ ìwọ odidi ọmọ oníyè omèbí fúnra hmm. rẹ. <laughs> ọmọ màmá lówó nìyẹn. Ah! <laughs> ẹ wo ẹ jẹ́ kó bó ṣe ń ṣe yín sẹ́gbẹ̀ẹ́ kan eh. eh. mójú kò tọ́lá kí ló ní ilé jàre torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí oúnjẹ alẹ́ ti tó jẹ mi ò dẹ̀ lè lọ́lé kí n ṣẹ̀ṣẹ̀ máa dáná. Eh. ó jẹ́ wọlé ìdáná kó lọ sí ohun tó wá wọn jẹ. Ah. Mhm. Mm bóyá ká kúkú jọ lọ torí èmi gan fẹ́ jẹun. Hmm. ó yẹ jẹ́ àjọ ló ń gbà yẹn. Hmm. yé mo ti gíra mi níka. Ah. èé kí ló ń rò tó fi mọ̀gbà tó gíra ẹ níka. mi ò kúkú rò nǹkan kan. Hmm. ìwọ wo ló rò nǹkan kan má dá lóhùn o ṣó tiẹ̀ ti sọ fún ẹ pé Fẹ́mi ti bẹ̀rẹ̀ sí ní dọwọ́ rú. irọ́ ni o ń gbọ́ yọ̀mádé ṣé lóòótọ́ ni pé Fẹ́mi ń bẹ́ẹ̀ ni wo gbogbo bí Fẹ́mi ṣe ń ṣe lẹ́nu ohun àti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn rẹ̀ mi ó dẹ̀ sàn kọ́kọ́ fún mi ó ti sú mi o kí ló wá ní o ṣe o gbogbo nǹkan ni mi ò mọ̀ ṣe mọ́ lójú Fẹ́mi mo dẹ̀ kìlọ̀ fún ẹ nígbà yẹn tó ń tẹ̀lé kiri bíi kolokolo tọ́sùn mọ́ ajá lọ́rùn mo ní ká ṣàpọ̀ lòkè àpọ̀ lọ́rọ̀ àpọ̀ láti ṣàpọ̀ fàpọ̀ gan kò ní ká pọ̀npọ̀ ẹni lẹ́nu láà. ṣé mímí náà wí fún gbà náà lọ mo kìlọ̀ fún mo sọ fún pé fẹ́mi o fẹ́mi o fẹ́mi o tó ń pariwo yìí ṣé tífẹ́ bá fẹjú tán tífẹ́ mi lòun ò fẹ́ ẹ mọ́ kí ló fẹ́ ṣe sí abí mi ò bí ẹ. Hmm. èmi náà kọ ẹ ṣébi wà nínú ká finú àtọkọ fẹ́ni tá a rò pé ó nífẹ̀ẹ́ ni dénú ni èmi ò tètè mọ̀ pé ká fẹ́ fẹ́mi lójú ká fẹ́ fẹ́mi lẹ́nu òní kí fẹ́mi ó fẹ́mi fẹ́ ni wo Yọmọdé làálàá kó lòdì wọ ọ̀la o ká ṣòwò kò ní ká lówó lọ́wọ́ Ọlọ́run nìkan ló bá ayẹ ni tó ń sọ yẹ̀yẹ́ ẹni dáyẹ lójú oníyẹ̀yẹ́ ẹ̀dá o èmi mọ̀ pé á padà yè nígbà tó bá dán ibùmí wò á padà wá bẹ̀bẹ̀ tó bá nífẹ̀ẹ́ o. ṣe rí ẹ̀gbọ́n ẹ̀yin náà ni màá bẹ̀ pé kẹ́ ẹ ṣe sùúrù fún wa. ó máa dáa kẹ́ ẹ ṣe kíá torí gbogbo nǹkan tí yín lẹ máa fi ń falẹ̀ ẹ ṣe kọ́ mọ́ kókó lè tàbí tàbí lè fi. arábìnrin arábìnrin làǹgbé sókè arábìnrin arábìnrin arábìnrin arábìnrin ó yá ẹ pẹ̀lẹ́ ọ̀la àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ara ẹ ti balẹ̀ dáadáa àmọ́ àní lè fi sílẹ̀ lé ni o. ẹ kí ló dé. ẹ a ní láti wojú ẹ fúngbà díẹ̀ ká rí pé kò sí ìṣòro kankan mọ́. ìyẹn náà dáa hmm. ìyẹn náà. àmọ́ a máa nílò ẹni tá a dúró tì wọ́n. ṣé èmi lè dúró tì. kí ló dé ẹ lè dúró. màá dúró ń gbára. kò sí wàhálà ẹ ṣe ẹ ti gbọ́. ẹ ṣé mo lè yọjú sí. ẹ ti lè yọjú sí báyìí tó bá tásìkò àti ìyọjú sí wọn á sọ fún mi. mo ti gbọ́. ṣé gan mo dúpẹ́. kò tọ́pẹ́. àmọ́ kí ló dé tẹ wá tún aṣọ fún mi ìwọ fi yẹn lẹ̀ kódà mo ti pe àwọn ọ̀rẹ́ ẹ̀ pé kí wọ́n lọ bẹ́ẹ̀ gbé ọkọ̀ ẹ̀ tó wà bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dá mi lójú pé wọ́n ti gbé délé. ah ẹ ṣe. ìyá lọ. ibi ọgbọ́n pín sí mọ̀ rí o ibi òye pín sí mọ̀ rí o mo rí rin rin rin títí mo rí bí wọ́n ti ń fodó ìbílẹ̀ jẹun. rí bí wọ́n gbé fọmọ rí odórin tí o àdìtú àdìtú àdìtú ní ọ̀rọ̀ yìí o. pẹ̀lẹ́. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. pẹ̀lẹ́. pẹ̀lẹ́. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ọlọ́run ló fún mi. kò tiẹ̀ tọpẹ́. ọlọ́run sọ yín lẹ́sàn-án rẹ̀. àmín àmín um, jẹ́ kí mi tètè máa lọ bíṣẹ́ tó bá yá máa pẹ́ lórí aago lógún ẹ o kò dẹ̀ sinmi dáadáa. ẹ ṣe gan sa. ó dàbọ̀. Hilton. ẹ ṣé gan mo dúpẹ́ ah mi ò gbọ́dọ̀ má dúpẹ́ o oore tẹ́ ṣe fún mi yìí ó lè má jọ yín lójú o àmọ́ nǹkan bàbàrà ló jẹ́ fún mi ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lọ́lọ́run lò fún mi láti dóòlà ẹ̀mí mi. èmi kọ́ ni mo ní ọpẹ́ o ọlọ́run ni o ó kàn jẹ́ pé sábàbí lásán lọ́lọ́run fi mí ṣe kò le tó yẹn tí ò bá kí n ṣe èmi ọlọ́run á lo ẹlòmíì ó kàn jẹ́ pé. Pe ọlọ́run ti ní bá a ṣe máa mọ́ra nìyẹn wò ó má dára ẹ láàmú láti wá dúpẹ́ kankan ẹ fúnra ara mi màá wá àyè láti wá yọjú sí ẹ kó tó di òpin ọ̀sẹ̀. ẹ ṣe gan wọn dà máa tún pè yín láìpẹ́. ẹ fọkàn rẹ balẹ̀ pẹ̀lẹ́ ẹ ó ṣe ó ṣe àní ó tọpẹ́ ó dàbọ̀. ẹ̀yin náà wọ aṣọ tí mo bá yín rà ẹ wo bó ṣe jojú ń gbèsè mo dẹ̀ mọ̀ pé tí n bá gbẹ tán báyìí á dúró rẹ́gí bí ìdòdó ẹ̀fọn lára yín ni. ìgbéraga bẹ̀rẹ̀. ìgbéraga bíi ti báwo ṣé mi ò gbìyànjú ni. wo tọmọ ẹni bá da ká wí ọ̀rẹ́ mi ká mú tàwàdà kúrò òun mú aṣọ rán gan-an. Ah! ó ṣèjàre ọ̀rẹ́ mi ìwọ gbayé ń tiẹ̀. Ah, ah. <laughs> inú mi dùn ìwọ náà mọ̀ pé yọmọdé mú ẹ ṣeré ni òun náà mọ̀ pé aṣọ tó máa ń rán yàtọ̀ sí táwọn òyìnbó. ó jẹ́ má da inú mi dùn lòun òun náà mọ̀ pé tí mo bá ti ń ṣe báyìí iṣẹ́ yẹn dé bẹ́ẹ̀ ni ah, bóyá lo ò ní gbà lóyìnbó lọ kó máa lọ gbé aṣọ fún wọn lọ́hùn ta làwa máa máa gbé aṣọ wa fún o. èjìká ní ṣọ́ọ̀bù ni bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ máa bá yín rùn. báwo ni owó lẹ́mìí mo wà nísọ̀ ọ̀rẹ́ mi ah rárá o a lè ríra mọ́lẹ̀ ni àmọ́ tí bá ti ṣetán bíbá ẹ̀ máa pè ẹ́ ó dáa. <coughs> kí ni. ọ̀rẹ́ mi má pààrọ̀ o. irọ́ kí ni. jọ ṣé owó lẹ́mi ti gbé súnmọ́ ẹ̀ kí lẹ rí o. Ah, ìgbà tí o ti ń pè lórúkọ. ó máa ṣe inú mi dùn mí ò mọ̀ pé òun náà ṣàkíyèsí ṣé bóun ló ní kí n máa pọ̀ òun lórúkọ. lóòótọ́. bẹ́ẹ̀ ni. a jẹ́ wípé ó ṣì ń mẹ́yẹ bọ̀ lápò ni ó sì máa gbé sánmọ ẹ ó sì ń rìn ín ni. kò tí ì jàjẹ́. ó <laughs> ẹ fi mí lẹ̀ jàre. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. jókòó tó la ẹ fi mí lẹ̀. kí ló ṣẹlẹ̀ tó o ti ṣiṣẹ́ tí mo ní kó ṣe tí ò bá jẹ́ púpọ̀ pè mí báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé o tí ì ṣe. ẹ má bínú ẹni tó ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ amúnáwá ni ò tètè parí iṣẹ́ ẹ fún mi bíi wákàtí mẹ́wàá má tó ṣe tán. má jẹ́ fún ẹ ní wákàtí mẹ́wàá jẹ́ fún ẹ lóṣù kan so wàá lè tètè parí ẹ ilé yín ni kò dẹ̀ ti lọ ṣe àbọ̀ ọ̀mọ̀ tí wọ́n tó ń sọ ni. mo fún ẹ ní ìṣẹ́jú mẹ́wàá kó fi ṣetán kíákíá sí i kú ọwọ́ dún mi wákàtí mẹ́wàá àbọ̀gbọ́n tó wí. ó kò gbé mi lẹ́mìí gbóná torí tiẹ̀ mo ṣe ń ṣe bẹ́ẹ̀. kí ni. mo ti gbọ́ ọ kí ni gbọ́ iṣẹ́ tó o fẹ́ gbà lọ́dọ̀ àwọn bíbí mo gbọ́ owó ìpọ̀ owó ìpọ̀ má jẹ́ kó jẹ́ wọlé kan gbogbo nǹkan ló ní láti lè fi gba iṣẹ́ ìjáde kó tó di pé mi náà lè láyà láti gbarú iṣẹ́ báyìí ó lè tọ́dún kan àbọ̀ sí ó ò dé jẹ́ ká jọ ṣe kí ló rò bí pé mo ṣe wá síbí. mo rò pé ó fẹ́ wá yọ̀ mí ni ipò tún ti gbaṣẹ́ ńlá mi. iyọ̀ ẹbí ti báwo mo fẹ́ kí èmi àti ẹ kájọ ṣe ni kí wọ́n mú ìwé iṣẹ́ àgbàṣe tiẹ̀ kémi jọ̀ pọ̀ mọ́ ti tèmi ká lè fi lọ gba iṣẹ́ yẹn ni. irọ́ ló ń pa. mi ò ṣeré. ìtorí ẹ̀ ló ṣe wà bí. nítorí ẹ̀ mo ṣe wá sọ́dọ̀ yìí. ìtorí ẹ̀ ló ṣe wà bí. jálẹ̀ yẹmi jálẹ̀ yẹmi àyè àyè ìgbà yẹ ìgbà yẹ wọnú orí akọkè àmì àti o ò ní wálẹ̀ àmì àti o ṣe o ṣe o ṣe. àwọn yorùbá ní kí ìwọ jẹ kémi jẹ. ó lọ rẹ fi máa ń dùn ó lọ rẹ gan fi ń pẹ́. ìjọ ni káwá gbà lọ lẹ́nu yìí. mi ì tí ì lọ mi kankan mi ti tí ì lọ mi kankan ibi tíṣẹ́ yẹn dé dúró ni kò jẹ́ kí n mọ̀ náà irú oúnjẹ wo kí n bá ẹ ṣe eléyìí tó gbé fún mi kí wá ni. ilé ò kí n ṣe oúnjẹ. n tí mo fẹ́ ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ oúnjẹ ló fún mi ó tẹ́ mi lọ́rùn ju oúnjẹ lọ. <laughs> àbí alẹ́ mo máa jẹun ní ẹ ni. rárá o mo máa ń jẹun dáadáa ṣùgbọ́n tílẹ̀ bá ti ń ṣú lọ báyìí mi ò fẹ́ jẹun mọ́. ọjọ́ ṣì wà ilẹ̀ ò tí ì ṣú. àní o máa ṣèyọnu sórí mo sì máa jẹun lójú ẹ lọ́jọ́ kan tẹ́rù àbá ẹ. kí ló dé tẹ́rù ṣe fẹ́ bá mi ṣé fọyán mu kẹ́rù bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní. rárá mi ò kí ń ṣe àkàrà oògùn abólóúnjẹ kù mo máa ń jẹun dáadáa bí ọmọkùnrin tó lálàáfíà ṣe máa ń jẹun. Hmm. ó dáa ojú ló pẹ́ sí mo ṣáà mọ̀ wípé wàá jẹun lójú mi lọ́jọ́ kan. ìyẹn di dandan. báwo wá ni ọ̀rọ̀ iṣẹ́ tó sọ fún mi ṣé ti àjàkúta yẹn. bẹ́ẹ̀ni. Hmm. máa yọjú síbẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. ó dáa á jẹ́ pé àṣemáríra kò tó lọ nìyẹn. bẹ́ẹ̀. ìfẹ́ ìfẹ́ báwo ni wo ṣe mọ̀ pé ìfẹ́ òtítọ́. Ah. kí ló dé tó ń mi bẹ́ẹ̀. ìfẹ́ láìpẹ́ láì jìnnà wàá mọ̀ ìdí ẹ̀. láìpẹ́ láì jìnnà. òun máa lè yí jẹ́ òun nífẹ̀ẹ́ ìfẹ́ báwo ni wo ṣe mọ̀ pé ìfẹ́ òtítọ́ òun máa lè yí òye òye o. ìfẹ́ ìfẹ́ o báwo ni wo ṣe mọ̀ ìfẹ́ ìfẹ́ o. pé ìfẹ́ òtítọ́ máa lè yí jẹ́ um ọgá ọrẹ mi tá a jọ ṣetán níléèwé kan náà lélẹ tí mo sọ fún yín pé ó fẹẹ mọ bí wọn ṣe ń kọ ìwé iṣẹ àgbàṣe. ṣebí èyí tó ti kọ nìyí. bẹ́ẹ̀ni. wọn máa parọ́ ọmọ ẹ wọn ní o fẹ́ mọ bí wọn ṣe ń kọ ìwé iṣẹ àgbàṣe. bẹ́ẹ̀ni. Ah. èmi nífẹ̀ẹ́ sí láti máa kọ́yàn ní nǹkan ó dẹ̀ máa ń wù mí kí ẹni tí n bá kọ́ kó tètè mọ̀ ọ́ kí n fún èèyàn lówó àna tán àmọ́ nǹkan tí n bá kọ́ ẹ tó o bá mọ̀ ọ́ o ló máa jẹ títí láéláé máa kọ́ ẹ bí wọ́n ṣe ń kọ ìwé iṣẹ́ àgbàṣe àmọ́ tí n bá kọ́ ẹ ó lè jọ bí ẹni wípé mò ń bá ẹ wí àbí àwọn ọ̀rọ̀ tí n bá sọ ó lè máa dàbẹ́ ni pé mò ń ná ẹ̀ lẹ́gbàá àmọ́ tí o bá ti rojú <laughs> láìpẹ́ láì jìnnà ìwọ náà máa ṣakọ láàrin wa ni. <laughs> àkọ́kọ́ ẹ ṣe gan ẹ̀kejì mi ò lè bínú rárá mo mọ̀ wípé ẹ ní ìmọ̀ kíkún nípa bí wọ́n ṣe ń kọ ìwé iṣẹ́ àgbàṣe lọ́nà tí kò ní fi nira fún mi rárá torí ẹ̀ náà ni mo ṣe wá bá yín. ó mọ ìdí tí mo fi fún ẹ láǹfààní láti máa sọ ògbélé. ara ọmọlúàbí èèyàn ń fi pamọ́ sílé inú ara èèyàn ló wà àtìgbà tí mo ti ń gòkè bọ̀ bó o ṣe kí mi ó wù mí lórí nítorí ẹni tí ò bá mọ̀yàn kí láyé yìí <laughs> àádọ́rin ti kú òun oríire ẹ̀ wo mo ṣe tán láti kọ ẹ̀ àmọ́ gbogbo eléyìí tí mo ti ń wò látàárọ̀ nígbà tí wọ́n ti mú dé yìí wá wá wá wá eléyìí ayé ti kú lórí ẹ̀ o kì í ṣe tìgbàlódé leléyìí o ó ní bí a ṣe ń kọ ìwé iṣẹ́ àgbàṣe lóde òní títòdí òní gangan òun ni màá kọ ẹ̀ ṣé o ti yẹ. ẹ ṣe gan. eléyìí tí mò ń sọ yìí kì í ṣe pé orí ẹ ò pé o kì í ṣe pé bóyá o ò ní làákàyè pẹ̀lú nǹkan tó ti mọ̀ àmọ́ tó bìnrin méjì bá sí ọbẹ̀ ikán á dùn jù kan lọ kí ló fà á tí kan fi dùn jù kan lọ oníkẹ́ni kejì wádìí ẹ̀ kó má kàn jẹ́ pé tó bá ṣe ìbẹ̀rẹ̀ kàn máa ta sánsán lásán ni mi ìfẹ́ kọ́ bẹ́ẹ̀ kàn ta sánsán lásán. <laughs> mo fẹ́ kọ́ bẹ́ẹ̀ náà dò káwọn èèyàn rí kan ní hmm, ọkàn sára sí ẹ. ẹ ṣe gan. ṣé mo lè gba wákàtí kan nínú àsìkò ẹ láti kọ́ ẹ ní nǹkan tó pọ̀ láti mọ nǹkan tó pọ̀ nípa ẹ láti jọ ṣe nǹkan tó pọ̀ pọ̀ kí n tó lè kọ́ ẹ bí wọ́n ṣe ń kọ ìwé iṣẹ́ àgbàṣe. èmi ni mo mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ wákàtí kan ò pọ̀jù fún mi láti fi sílẹ̀ fún ìlọsíwájú ayé mi. alọ́mọ ah. ìlọ́pọlọ. Ah. èyí tí mo sọ fún ẹ má jà já yanjú ìdókù bá mi mú lọ sí yàrá um, ìpàdé màá darapọ̀ mọ́ yín láìpẹ́ jẹ́ kí ìmẹ́lẹ̀ dání. káàlẹ́ o owó mi àlàáfíà ni mo wà ìwọ́n kọ́. ẹ mo ti lọ sọ́dọ̀ àwọn ẹni yẹn wọ́n dẹ̀ ti kọ́ mi nílànà bó ṣe ń kọ ìwé iṣẹ́ àgbàṣe tó yàtọ̀ sí èyí tí mo mọ̀ tẹ́lẹ̀ pátápátá. àmì o ọlọ́run àtúbọ̀ dé ìgbìyànjú tiẹ̀ náà là dé kó pè mí tó bá ti dé o ká lè sọ bá ṣe máa ríra wa ṣùgbọ́n ó dà. àwọn àgbà ló sì sọ pé àpọ́nlé ò sí fọ́ba tí ò lólórí o mú lọ́rọ̀ àgbà ló sì sọ pé o wọ́n lá àpọ́nlé ò sí fọ́ba tí ò lólórí o ẹ ò rí ọsàn tó sì rí gbajúmọ̀ ọsàn tó rí gbajúmọ̀ tí ó wọ̀ kẹ́yẹ oko lásán mọ́ fi jẹ aláfàìmọ̀ kẹ́yẹ oko lásán mọ́ fi jẹ o ṣùgbọ́n ọsàn yìí ṣe kàmìkàmìkàmì o àní ọsàn yìí ṣe kàmìkàmìkàmì o ọba arọ́nì níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣeé kọ̀ odò ọba ò ṣeé rọ́lù mo lọ bá rán ní níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe é kọ̀ odò ọba ò ṣe é rọ́ọ̀lù. wọ́n ní ìlú mi ò fẹ́ pẹ́ níbi tá a ti fẹ́ lọ ṣe mọ́. pẹ̀kẹ́ kí la fẹ́ máa dúró ṣe ṣúrẹ́ mi gan bí mo ṣe wà nǹkan tí mo yanjú lọ́wọ́ tó bá mi lẹ́nu ẹ̀yẹn mi ò gbọ́dọ̀ má ṣe tán kí lẹ́yìn tó ṣù. ó dàbẹ́ ọ torí ọ̀la ló yẹ kí n ṣe irun mi ṣùgbọ́n tí bá ti kúrò nílé ìjọsìn ó mú fẹ́ lọ sinmi ni èmi ò dẹ̀ lè fàkókò yẹn lọ máa ṣe irun. kò sí ìyọnu bẹ́ẹ̀ ni Jókòtọ́lá Ọláwùmí ni ló ń sọ̀rọ̀ ah, ẹ ṣé gan mo dúpẹ́ ah, inú mi dùn gan bẹ́ẹ̀ ni màá yọjú sí i lọ́jọ́ ajé kí ló ṣẹlẹ̀. inú mi dùn wọ́n ti gba ìwé iṣẹ́ àgbàṣe tí mo kọ wọlé nílé iṣẹ́ tí mo kọ sí. Ah, inú mi dùn fún ròyìn ayọ̀ yìí ọ̀rẹ́ mi a ti ẹ̀ dúpẹ́ fọlọ́run iṣẹ́ ńlá ló yọjú dé yìí o yàtọ̀ sáwọn aṣàjẹun tó ń wá látijọ́ ìtẹ́lẹ̀ àdúpẹ́. àkọ́kọ́ mo fi gbogbo ọpẹ́ fún Elédùmarè ẹ̀kejì jẹ́ kí n pe ẹni tó kọ́ mi ní ìlànà ọ̀tún bó ṣe ń kọ ìwé iṣẹ́ àgbàṣe. Hmm. kí ni òye ìwọ náà tẹ̀lé ṣé bùn dìbò ni ó kúkú yé mi àmọ́ mo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni tọ́rọ̀ yìí ò yé torí ojú ẹ̀ ni mo rí mi ò mọ èrò ọkàn ẹ̀. kí ló fẹ́ wà lọ́kàn ọkùnrin tó bá rí arẹwà bíi tiẹ̀ báyìí tó fẹ́ kọjá fífẹ́. inú mi dùn mo mọ̀ pé fífẹ́ ni àmọ́ irú fífẹ́ wo ló fẹ́ jẹ́. irú fífẹ́ tí ò bá wù kó jẹ́ ọmọ òkè àsìkò ẹlòwàjá yìí ò rí ẹ̀. ọ̀gá ọ̀rẹ́ wa má dẹ̀ ti dàdùfẹ́ báyìí o. Ah, ah, àdùfẹ́ bíi ti báwo. Ah, àdùfẹ́ ni lóòótọ́ ṣé bí owó lẹ́mi ló kọ́kọ́ dé tó ní pé kó pòun lórúkọ ayégbèmí náà ti ń lọgun pèmí lórúkọ báyìí o. ẹ kóun náà pè wọn lórúkọ. kó fáwọn nírùngbọ̀n. àbí ká dẹ̀ mọ odó tí wọ́n fẹ́ dọ̀rùn lásì kò ṣáà sí bàbá jókòtọ́lá àbí ẹ̀gbọ́n jókòtọ́lá nínú wọn. <laughs> yọ̀ọ́ máa dé ìwọ ló máa tì mí pa ọlọ́run dẹ̀ ní fún ẹ ṣe. ọlọ́run kò ní jẹ́ ká rògbò àti pa. ọ̀sán tó rí gbajúmọ̀ tí ó wọ̀ ó kílẹ̀ fẹ́ jẹ́ kílẹ̀ fẹ́ mu. àfàìmọ̀kẹ́yẹ oko lásán mọ́ fi jẹ. iṣẹ́ ńlá kan wà níwájú jókòó tọ́lá ó dẹ̀ ń bà lọ́kàn jẹ́ gan-an ó ti bá mi sọ àmọ́ ìwọ̀nba lágbára tèmi gbèmọ̀ òun ni mo ṣe fẹ́ fi lọ ẹ́ nítorí iṣẹ́ náà kó ju èní sí àárọ̀ ọ̀túnla lọ tí ò bá ti rówó yẹn ó ti bọ́ nìyẹn tó bá dẹ̀ ti gba ọjà yẹn ibi tó fẹ́ kó lọ ti wà eré ẹ̀ ojú ẹsẹ̀ náà ló máa rí láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ mẹ́ta ó ti rówó ẹ̀ gbogbo ìtókù tó nílò báyìí bíi bíi mílíọ̀nù mẹ́wàá ni ó ní mo ṣe wò kó yẹ kó lè ràn wá lọ́wọ́ ń pa ẹ̀ mílíọ̀nù mẹ́wàá ìwọ ìwọ gbójógún <laughs> mílíọ̀nù ìwọ. ayé gbé mi ìwọ náà mọ iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ ṣetán bó ṣe gba owó lọ́wọ́ mi mi ò rò pé màá lè rí bíi mílíọ̀nù mẹ́wàá lásìkò yìí. ó dáa bó ṣe ṣe ó dáa bó ṣe ṣe kò dáa kó máa nà tán fún gbogbo èèyàn á ti mọ ẹ tán torí mi o mo mọ̀ pé tí òwò kan bá délẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ mọ̀ pé owó máa wà lórí ẹ̀ ó lè rí àádọ́ta mílíọ̀nù báyìí báyìí báyìí àmọ́ ẹja fìyẹn lẹ̀ hmm? mhm iná tí iná bá jó ni tó bá jọmọ ẹni tára ẹni là á kọ́gbọ̀n èèló ló ní tó lè fi ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀. ó yẹ kí n ṣe lè bẹ́ẹ̀ rí bíi mílíọ̀nù márùn-ún sí mẹ́fà. jàlẹ̀yẹ mi. wo gbogbo nǹkan ló fi máa ń ṣeré. jàlẹ̀yẹ mi. owó rí jálẹ̀ rí. <laughs> wo mílíọ̀nù mẹ́fà ti tó. a ah, ó ti gbìyànjú gidi gan ni o. ó dáná. a. Ah, ẹ kúṣẹ́ níbí Joko Joko. jókòó tọ́lá. ṣé dáadáa ni. Joko, joko. O mọ gan ni o. njẹ́ o e la ẹ̀ là lọ́wọ́lọ́wọ́. ọ̀rọ̀ mi báwo. nípa owó tó bá mi sọ mo ti bá ọ̀rẹ́ mi sọ olówó ni o kò dẹ̀ kí n ṣáwọn olóhùn àárọ̀ ẹ̀ lọ́wọ́ pẹ̀lú mílíọ̀nù mẹ́fà. Ah, ẹ ṣe gan mo dúpẹ́ inú mi dùn ẹ ṣe. jókòtọ́lá à ń dúpẹ́ ara ẹni kí la pe ara wa lọ́rẹ̀ẹ́ fún nígbà tá a bá lè ràn ara wa lọ́wọ́ àmọ́ ìwọ ni kó má jẹ́ kó ju ọ̀sẹ̀ méjì tó dá lọ o ah. tó wàá dá padà. Ah, ah, lágbára ọlọ́run kò ní ju ọ̀sẹ̀ méjì lọ. mo ṣẹ̀ṣẹ̀ yẹn tán ni má dẹ́rù bà kó tó depo gbowó. n gbọ́ jókòó ṣé mo dẹ́rù bà ẹ́. rárá o òǹkà tó máa fi gbowó àti ilé ìfowópamọ́sí ó yá fún kíákíá kíákíá kíákíá báyìí jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ sáré yanjú yẹn náà tó ń bá yanjú yẹn á mọ bí ìdókù. màámi nǹkan tí mo gbé wá fún yín rèé ó ti. ó ṣe ọkọ mi káàbọ̀ òkú iṣẹ́ ṣé ò rẹra ṣé ọ máa jìnnà fún ọ náà yẹ. àmín. gbogbo ohun tó ń dùn ilé ayé ẹ kò ní dojúrú lọ́lá ọlọ́run. àmín màmá. èyí tó kù gangan ilé ayé ẹ kò ní dojúrú. àmín. wàá rójú ṣe ilé ayé ẹ. àmín. ọ̀rọ̀ á lójútù. àmín màmá. ṣe á òun wò mí bí afọ́jú. rárá màmí. ah ojú ló fọ́ tinú ò fọ́ wo gbogbo ibi tó lọ káàkiri ni ọkàn mi ń bá ẹ lọ sórí níjọ́ tó ti gba ilé tí ọmọ mi kọ́ tó ń gbé bẹ̀ níjọ́ náà mo ti mú ẹ bí ọmọ ìwọ náà dẹ̀ ti mú mi bí ìyá wò ilé ayé ò ní dàrú àjọṣe ilé ayé pẹ́pẹ́ o ṣe ọkọ mi ibi ò ní pẹ́ o agbára ọlọ́run o ṣe o ṣe ẹkú lẹ́ káàbọ̀ o ṣe. tó mọ̀ pé mo sọ fún ẹ pé tí n bá fẹ́ jẹun gidi mm-hmm. tí mo fẹ́ jẹun dáadáa mm. mo máa ń jẹun bí ọkùnrin tó lálàáfíà. <laughs> èmi náà ti rí bẹ́ẹ̀ torí àwọ̀ oúnjẹ gidi hàn lára ẹ̀. ó ṣe inú mi dùn pé mi àti ẹ pàdé padà. inú tèmi náà dùn ọ̀rẹ́ tó ṣe fi ọkàn tán ni ẹ. tó mọ̀ pé ọ̀rẹ́ mi àti ẹ ó ti ń lọ bí ọjọ́ mẹ́ta sí. <laughs> ó ti ju ọjọ́ mẹ́ta lọ ó ti ń lọ bíi oṣù mẹ́ta. o lè má gba ẹ̀rín lẹ́nu mi. Ah, ah, ṣé kò dáa ni. tó kúkú dáa. Hmm. kí ló wáá dé tó dákẹ́ lọ. ọ̀rọ̀ ọ̀rẹ́ mi àti ẹ̀yin náà ni. kí ló ṣẹlẹ̀. ó wù mí kí a gbé ẹsẹ̀ kan sókè sí ní àkàbà àjọṣepọ̀ èmi àti ẹ̀. ìgbésẹ̀ jẹ́ ń gbọ́. mo fẹ́ ká kúrò ní ipò ọ̀rẹ́ lásán kémi àti ẹ di ọ̀rẹ́ kòríkòsùn. kò tí ì yé mi. ó wù mí kó di ayò ọkàn mi ìfẹ́ mi ìyàwó mi ìyá àwọn ọmọ mi alábàárò mi ẹni tí mo lè fi ọkàn tán. iyì oòrùn ṣóhun ni mọ́lẹ̀ tó ń tàn ó. àpọ́nlé ó sí. ìkórìtà tó lágbára nígbèsè ayé ọ̀dọ́bìnrin òun nìyí o. kò sọ́sàn tí ó rí gbajúmọ̀ tí ò ní. ọlọ́run jọ̀ọ́ ṣàánú fún mi má jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ gbé. ọ̀nà ló pín sí méjì níwájú mi bí ẹsẹ̀ ṣòkòtò èwo ni kí n tọ̀ tí mi ò fi nílò da eku. ó ṣe jẹ́ ọjọ́ kan náà làwọn méjèèjì kọnu ìfẹ́ sí mi àbí ṣán mọ́ra wọn ni. ṣé kì í ṣe wípé wọ́n ń dán mi wò. láàárọ̀ yìí ni ayégbèmí kọ̀nà ìfẹ́ sí mi. <laughs> jókòó má gbàgbé gbogbo nǹkan tí mo ní kó kọ sínú ìwé yìí tí o bá kọ ọ bó ṣe yẹ kó kọ kò sí ẹnikẹ́ni tó máa gba ìwé ìyẹ̀wò lọ́wọ́ ẹ̀ tí wọn ò ní gbóríyìn fún ẹ kò sí bó ṣe lè wò kó rí wọn á gbé iṣẹ́ yẹn fún ẹ wọn á tún kan sáárá sí ẹ pẹ̀lú ah ohun tó kọ yìí wípé ó wú àwọn lórí hmm? lágbára ọlọ́run wà lọ́rí wà bọ̀ rí àmín o wà dẹ̀ mèrè bọ̀. <laughs> ẹ ṣe fún gbogbo ìgbà mi. <laughs> a máa jà o ah. a máa jà mo ti sọ fún ẹ pé kó má máa lo ẹ fún mi mọ́ má lo ẹ fún mi mọ́ jókòó jókòó ṣé bèmi ni mo lára mi ṣó fẹ́ gbọ́ jù gbà mí dókòó <laughs> yẹ mọ́ mi jù gbà mí yẹ mọ́ mi mo fẹ́ kó lówó fún mi jókòó jọ̀ọ́ kọ́rọ̀ wa lè dùn dáadáa ni. o ṣe fún gbogbo ìgbà mi. Hmm, onílàákàyè ni ẹ òbí <laughs> ó yẹn ṣe dùn ara mi dẹ̀ balẹ̀ wọ̀. Ah mi ò tiẹ̀ mọ bí mo ṣe lè dúpẹ́ fún gbogbo oore tó máa ń ṣe fún mi àtìgbà tí mo ti mọ ẹ ni iṣẹ́ mi ti ń tẹ̀síwájú bẹ́ẹ̀ dẹ̀ ni owó ti ń wọlé wá. Ah, ọlọ́run ni ká dúpẹ́ fún ọlọ́run ni ká dúpẹ́ fún toró ló ní ọpẹ́ ǹjẹ́ mọ̀ pé kò sí bó ṣe lè wò kórí tí ẹ̀tún bá rí iná ó máa bú gbàmù tí ìràwọ̀ tó ń tàn gan méjì tí wọ́n bá kóra wọn. Ah! ìmọ́lẹ̀ ńlá wá pọ̀ rẹpẹtẹ níbẹ̀. kò tí ì yé mi. kò lè yẹ toró jọ bí òwe àbí. bẹ́ẹ̀ni. gbèrin gbèrin o ti mọ tó máa ń gbé irin o ti mọ kò ní gbé ike láéláé irin náà ló máa gbé nítumọ̀ wípé tí ọlọ́pọlọ kan àtọlọ́pọlọ kan bá pàdé kò sí kí oríire àtayọ̀ kó má jáde láti bẹ̀ wò bí ìràwọ̀ ńlá kan àti ìràwọ̀ ńlá kejì tán bá jọ jókòó síwájú ara wọn tán jọ ń wòra wọn àṣepọ̀ tó dán mọ́rán àlọ́pọ̀ tó dán mọ́rán àfàpọ̀ tó dán mọ́rán kò sí ire tí kì í mú jáde. Hmm. ayé gbè mí mi ò fẹ́ ṣe àṣìgbọ́ ọ̀rọ̀. a ah, má ṣe gbọ́ o kí n má bàa lè ṣe èsì ọ̀rọ̀ sọ hmm. mi ò fẹ́ rìn lóòkùn torí ẹ̀ ni mo ṣe fẹ́ràn ìmọ́lẹ̀ hmm. ìwọ ni kò tan ìmọ́lẹ̀ sórí ọ̀rọ̀ tó ń sọ yìí kó ba lè yé mi bó ti tọ́ àti bó ti. <laughs> Ah, kò sí ní ta fi fún òṣùpá ní iyì ju ìmọ́lẹ̀ tó wà ń bẹ lọ kò sí tá a fi ń fún oòrùn níyì ju ìmọ́lẹ̀ tó ń tàn lọ kò sí bí orí ṣe lè wò kó dára tó tí ò bá sí etí bẹ̀ kò níyì ìwọ sọ ọkùnrin tó wà torí ẹ̀ pé tọpọlọ ẹ̀ pé bíi tèmi tí ò níyàwó ṣé yìí wà fún ìwọ obìnrin náà tó rẹwà tọpọlọ ẹ̀ pé tó mọ tó ń ṣe tó lọ́kọ ṣé yìí wà fún ẹ ṣé o fẹ́ fẹ́ ọkọ tó gọ̀ ó fẹ́ fẹ́ ọkọ tí ò gbọ́n ṣé bọ́kọ tó ní làákàyè bíi tèmi náà ló máa máa gbàdúrà pé kó o fẹ́ ò ṣe jẹ́ káwa méjèèjì fẹ́ra wa ìwọ nìràwọ̀ ńlá èmi nìràwọ̀ kejì ò ṣe jẹ́ kí ìràwọ̀ méjì papọ̀ àbò gbọ́ ká lọ́ mọ́ra fà mọ́ra jọ̀ mọ́ra kó orí ńlá lè túbọ̀ jáde wá láti bẹ̀. mo fẹ́ fi ẹ ṣàyà lọ mo fẹ́ gbé ẹ tán ọ̀rọ̀ mi ṣàjòjì lára ẹ ló ṣe sọ̀rọ̀ àbí jókòó mm. má dara ẹ láàmú má ṣiyèsí fọ àbúgbọ jẹ́ kí n fún ẹ ní àsìkò kó o lọ fi rò dáadáa àmọ́ èsì gidi ni kó o fún mi jókòó tí mo ti fojú kan oorun gbẹ̀yìn ó ti tọ́jọ́ mẹ́rin lórí ọ̀rọ̀ ẹ̀. àárín àwọn arẹwà méjì ni mo wà. kọ́ mi mọ̀ ṣe ẹlẹ́dàá mi. àwọn méjèèjì dẹ̀ ló mọlúàbí. mi ò mọ etí màá jẹ́ ní o. olúwa mi jọ̀ọ́ wá kọ́ mi mọ̀ ṣe. àfi kórìí mi ó tọ́ mi sọ́nà. So no ibi ẹsẹ̀ mi máa dé ìwọ orí mi mú mi débẹ̀ ìwọ elédùmarè o dákun tọ́ ìṣiṣẹ́ mi má jẹ́ ń ṣìyàn má jẹ́ ń ṣìgbé má jẹ́ ń gbégun ilé mi. ẹ kásán. ẹ kásán. ẹ kásán jàre. ta lẹ bèrè. Um, jókòó tọ́lá ni mo bèrè. Hmm. jókòó tọ́lá lèmi ń bèrè. mo ń bọ̀. tí àlá bá gbé ni sọ́lẹ̀ gbàgbọ́ kékeré máa ń gorí ẹni. oríṣiríṣi ah, báwo ni. ó ti yé mi báyìí àṣé àwọn méjèèjì mọra wọn. Ibo ni ẹ̀yin méjèèjì ti ń bọ̀? Èmi àti ta ni. Mo dá wá síbí báyìí ni mi tẹ̀lé wèrè kankan débi. Ọlọ́run ò ní jẹ́ kémi tẹ̀lé ẹranko. Àwo mi, èèyàn gangan lèmi, èmi ò ń ṣájà. Jọ̀ọ́, ìwọ ni mo fẹ́ wá rí, ṣé mo lè wọlé? Torí ọ̀rọ̀ àjọsọ tó wà láàrin mi àti ẹ ló jẹ́ kí n wá. Ẹ jẹ́ ká ríra. Ayégbèmí ìjọ mo ń bọ̀. Á ah, má ṣe bẹ́ẹ̀. Ẹ́ má jẹ́ kẹ́ni tí ò ní nǹkan kan má jẹ́ kó tọwọ́ bọ̀ ẹ́ lọ́pọlọ. Wíwá bí tí mo wá bí mi ò wá ṣeré yìí ṣó fọ́ lójú ni arákùnrin ṣó fọ́ lójú ni ṣó gbọ́ tó ń sọ pé òun fẹ́ rí mi ni ṣó kí n ṣọkùnrin ni. mo mọ̀ ọ́n mọ̀ ju òkò sórù lékè lè gbóhùn onílé ni orí ẹ ti yí orí ẹ ti dàrú. ojúwe ara ẹ pọkùnrin ni ẹ sóbìnrin lèmi tí mo dúró. wà á tẹ́ ń bíbá ilé ni. Ah! wà á kún àbùkù. wà á tẹ́ ń bíbá bó o ṣe ga tó nìyà ṣe máa jẹ tó. wà á tẹ́ ń bíbá tó. bó o ṣe kúrú tó ni mo ṣe máa ra ẹ mọ́lẹ̀. ẹ o ṣe sọ fún pé olólùfẹ́ ẹ fẹ́ rí ẹ. bá mi sọ fún pé ẹni bí ọkàn ẹ ló dúró tó fẹ́ rí ẹ ó dà pé òyàwó yìí. ó dà pé ẹ ti dà. nǹkan ń ṣe àbí. nǹkan ṣe é. ṣé nítorí pé mò ń gbọ́ ẹran látẹ̀kan. kí ló máa ṣe o. bó ṣe ga tó ló ṣe máa wálẹ̀. ó ah, gbẹ̀ṣẹ́ mi lọ. ìwọ àti ta ni. gbẹ̀ṣẹ́ mi lọ. ó dà pé òmẹ́ni tó wà wájú ẹ. ṣé bí wọ̀rẹ́. ọ ìwọ́dà. ṣé bí wọ̀rẹ́. ṣé bí wọ̀dà. ṣé bí àárín ó yá kí ló wà láàrin orí mi. ẹwọ ẹwọ ẹwọ ẹwọ o gbọ́ tọ̀ dáfídì rí bó ṣe máa balẹ̀ o wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ni ah, wọ́n balẹ̀ pẹ́. ṣé wọ́n dáfídì. ọ nǹkan ṣe é nǹkan ṣe é. nǹkan gbà. a ṣe é aṣọ àwọn tó yẹn. nǹkan lọ ẹ. ó dàpọ̀ mẹ́tò máa fà. níwọ̀ àti tani. ó jẹ́ ń wọlé gàdọ́ lórí fẹ́mi. ẹ wo ẹyin méjèèjì ẹ̀jẹ̀ sí mi ìjà ẹ dúró náà ta lọkọ ta ni àlè ẹ wo mi ò tí ì ṣe tẹnì kankan nínú yín o ajá tèmi ò lè ṣojúlé méjì pọ̀ kí ló dé gan ibo lẹ ti ń bọ̀. jókòó tọ́lá ohun tí mò ń sọ rèé kò sí bó ṣe lè wò kó rí ọmọlúàbí ni ẹ èèyàn dáadáa ni ẹ adùnbárìn ni ẹ kò sí bí olórí burúkú àti aṣèrè mm. bí wọn ò ṣe nífẹ̀ẹ́ tọ́ ẹ níjà láti fa ìwà burúkú yọ nínú mm. ẹjọ́ dákun torí ọlọ́njọ́ mo fẹ́ rí ẹni jẹ́ kó mọ̀ kí mi lẹ́ni bí ọkùnrin. wò ó dákẹ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn. mo gbé o <laughs> tí ẹ ti ta ayé ẹ ti bàjẹ́ o ò lójú tì o gbọ́n tó sọ ó ní kò kó sì kú omi. ìwọ go dákẹ́ nǹkan tó sọ kò jẹ́ kí n retí gbọ́n. kí ló ń ṣe kí ló ń ṣe wèrè kí ló ń ṣe wèrè. olórí burúkú ni ẹ ò ní jèrè yìrì fimú kí ló ṣe ẹ. bó ṣe sọ tán òórùn dẹ̀ ràn. kí ló ń ṣẹlẹ̀ ńgbà tó sọ̀rọ̀ sí wọ kí ló ń ṣẹlẹ̀ ńgbà tó sọ̀rọ̀ sí wọ. òrí pa yẹ ti dá lu. nǹkan ti ṣe ẹ nǹkan ti ṣe ẹ́. òrí pé yí ẹ gbàdá rẹ. òrí pé tiẹ̀ ti ta. tiẹ̀ ló burú jù. dídìrín kí ló ń ṣe ń bí. wọ́n ò lè ga lọ. Ah, ah, ah. ó ti bọ́. tiẹ̀ burú jù tèmi lọ. ọ̀sẹ̀ dákúdákú. ah. ah bọ́mọ yẹn ṣe tilẹ̀kùn yẹn. bọ́mọ yẹn ṣe wọlé yẹn. wọ́n ṣílẹ̀kùn ìyá fún ẹni. wọ́n tilẹ̀kùn mógo ti ẹni. wọ́n tilẹ̀kùn mórí rí ẹni. ìyá máa jẹ́ ń bí ilé ni. o ò ní soríire mọ́ tiẹ̀ ti bàjẹ́. o ṣe fẹ́ rí mi ni o. níbo o ṣe fẹ́ rí mi ni o. ìyá máa jẹ́. mo fẹ́. ìyá máa jẹ́. máa ká máa ká yọkọ tí mẹ́ta ìkíní ìkejì kẹta. ó yá ó yá ká ẹ má torí mi ẹ má torí mi rèé jàjà ẹ má torí mi rè jajaku ẹ má ah, ah. torí mi ẹ má torí mi rè jajaku ẹni fìlà mi bá wo rí ẹ lómi. kí lẹ́yìn méjèèjì ń tẹ̀lé mi báwo lẹ tẹ̀ ṣe mọ̀ ń pé bíbá yìí ni mo wà mi ò lè fẹ́ yín ṣé dandan ni. àjòkò má ṣe bẹ́ẹ̀ ẹ mo ti kó gbogbo ẹ̀mí mi sọ́dọ̀ ẹ̀ máa tọ́jú ẹ dáadáa. sọ̀rí jókòó ẹ̀mí ẹ̀ tó kó sí ẹ lọ́dọ̀ yẹn mo fẹ́ kó o bá mi kó ẹ̀mí yẹn kó o dẹ̀ dáná sun àbí kó o dà sódò. kí ló ń ṣe ìwọ ọmọkùnrin. tẹ̀mí ẹ̀ sódò kí ló ń ṣe ẹ́ orí ẹ̀ ò pé. o fẹ́ máa bá mi wọ ṣòkòtò kan náà lórí ọ̀rọ̀ ọmọbìnrin. ah ó wo díwọ̀n ṣòkòtò ẹ̀ wo tọ̀dọ̀ mi. ah ìgbà tó lójú inú o mọ ibi tí mo gùn dé. ibo ló gùn sí. ibo ni ìwà gùn dé. ibo ló gùn sí. ibo ló gùn dé. ọ̀ndà ọ̀ndà ọ̀ndà ah, kí ló jámọ́ tó ń bẹ́kẹ́rẹ́. àlọ́mọ́dì. ah Bobo ẹ má jẹ́ kí n máa pariwo nítorí ọ̀rọ̀ ẹ má jẹ́ kí n máa lọgun nítorí ọ̀rọ̀ ẹ mo fẹ́ràn ẹ ju tó ń ro yìí lọ. mo nífẹ̀ẹ́ ìwọ fúnra rẹ mọ̀. jọ èmi mi. jọ ayé mi. wá jókòó sínú ayé mi. wá jókòó sínú ọkàn mi. kí ló dé tó ń gba gbogbo ọ̀rọ̀ mi sọ. ọ̀rọ̀ báwo ni máa sọ tẹ́ kí. dákun jọ mo mo ṣe tèmi ẹ jọ ṣe tèmi èmi ni mo nífẹ̀ẹ́ jọ. ìwọ lẹ́yìn ojú mi. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ má bà mí lórúkọ jẹ́ o mi ò fẹ́ nǹkan kan nínú yín ọ̀rẹ́ lásán ni wá kí ló dé náà. dọ̀ọ́dọ̀ má jẹ́ kí lè tí ò lọ́kọlọ́ yìí má jẹ́ kó tọ́ ọ bọ̀ ẹ̀ lórí. jọ tó lọ́ọ́ èmi ni mo nífẹ̀ẹ́. kí ló ń ṣe wọ́n ọmọkùnrin. ìjọkíjọ tí mo bá tún rí ẹ ń bì tí bá tún rí ẹ ń bì. ọjọ́ tí n bá gbá pẹ́tẹ́ ẹsẹ̀ tí mo já pẹ́tẹ́ ẹsẹ̀ lọ́dọ̀ ìyàwó mi gbàdúgbàdú agbowó àgbàdo. gbogbo eléyìí tí mo ti bẹ ṣe tẹ́lẹ̀ eré ni màá já ẹ sí ìhòhò. màá dáná sun ẹ. màá já ẹ sí ìhòhò. màá dáná sun ẹ. màá dáná sun ẹ. nǹkan ṣe é. ẹ dákẹ́jáde ah, ìwọ̀n méjì bó ṣe olè ra wọn lórí jókòó tọ́lá ó sọ fún mi pé nǹkan tó le tó báyìí ni ẹ ewu bí kan ṣe ń kúrú tí kejì ń ga àwọn méjèèjì wá ń ṣe bí ẹni ẹ̀gúngún nítorí abo jókòó tọ́lá ó jẹ́ láwọn méjèèjì dànù kó má bàa para wọn sí ẹ lọ́rùn àní dáràn o. ẹ ta lélẹ̀ olórí burúkú ni bọ́ kí ni mo ti ẹ̀ dẹ́ lóòfin kí ni tiẹ̀ pé ẹ wá ẹ wá ẹ wá ẹ jọ̀ọ́ ẹ má bínú ìyá pupa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run abó yàtọ̀ sábò. bẹ́ẹ̀ tẹ́ ẹ bá láwọn kan jà torí abo abo ò ṣeé fi wéra wọn bẹ́ẹ̀ni ojúlówó abo ayédèrú abo abo tó dáńtọ́ jọ kun tí n bá sọ bá sọ. ayé ẹ máa ta àbúrí ẹ bàjẹ́ nǹkan á ṣe ẹ. orí mo ń sọ̀rọ̀ ọmọ tó da ìwọ ń sọ̀rọ̀. orí ẹ yí ni sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì ẹ̀ ń tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ sí sẹ́ẹ̀rì ẹ̀ ń tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ àìkópalẹ̀ fati ṣe. ìyá pupa ìyá pupa ẹyin ẹ rèé jókòó máa bọ̀ ẹni tó máa wá bá mi. rèé o Am I telling me? Am I telling me? Am I telling me? lè jajaku. Oh, o. òun mo fẹ́ ṣóun ni mo fe. Oh, ti mo mọ̀ ṣóun ni. ẹ má torí mi lè jàjàkú torí kò sóhun kankan tẹ lè ṣe ẹni fìlà mi worí ẹ lómi àdé ẹ má torí mi jàjàkú. yóò já torí obìnrin láyé mi rí àmọ́ lórí ọ̀rọ̀ eléyìí ah má bá ọmọkùnrin náà tán bí owó ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹni fìlà mi bá wọrí ẹ lómi adé. àfi bí èdè láàrin èmi àtọmọkùnrin tó bá rí bó ṣe ń lé fúru kọ̀ọ̀kan fúru kọ̀ọ̀kan níwájú mi bí ẹni kò fẹ́ gbé mi mì bí mo ṣe ń sọ ló ń sọ bí mo ṣe ń pariwo ló ń pariwo ó ṣe bí ẹni pé wọ́n rán sí mi ni. kí wàá ní jókòtọ́lá fúnra rẹ̀ sọ nítorí mo mọ̀ pé ọmọ yẹn nífẹ̀ẹ́ lóòótọ́ lóòótọ́ àwa méjèèjì olódálẹ́kùn ó ní kíkọ kan nu wa má pariwo sóun létí mọ́ ó dẹ̀ jẹ́ káà méjèèjì mọ̀ pé kò sẹ́ni kankan náà méjèèjì tó nífẹ̀ẹ́ sí tó ń fẹ́fẹ́. kí ló dé tó máa sọ báyìí. kò tiẹ̀ yé mi kò yé mi tó fi sọ bẹ́ẹ̀ àmọ́ wọ́n ní kò jẹ́ ń gbádùn lóbìnrin gbà fún èmi ò ní padà o. jọ̀ọ́ ẹnì kejì ńkọ́. ohun tó sọ fún mi òun ló sọ fún òun náà ó lóun ò fẹ́ kankan náà wa méjèèjì pé kí kankan nù wa má dà sí òun mọ́ kó ká má wà òun mọ́. kò yẹ kó rojú mọ́ gbà náà ọ̀rọ̀ sì fi sọ màá wá bí mo ṣe máa rí i láti bá a sọ. wà ó gbogbo ohun tó o bá fẹ́ sọ fún nǹkan kí nǹkan tó o bá fẹ́ sọ fún jẹ́ kí n mọ̀ kó tó dìbò sọ. tó máa tẹ̀ wá sọ ṣé kò yẹ kó gbẹ̀rí mi jẹ́. Ah, máa bẹ́ẹ̀ sọ kí n tó bá a sọ. mo mọ bó ṣe máa ń gbọ́rọ̀ mi lórí ìtorí ẹ̀rí mi àtẹ́dẹ̀ ṣe jọ wà pẹ́ títí àmọ́ jọ lórí eléyìí mo ti mo nífẹ̀ẹ́ sí i tí bá ní ọ̀rọ̀ àwọn méjèèjì yé mi irọ́ ni mo pa o àmọ́ ọkọ mi ń sọ fún mi wípé wọ́n ń dẹ mí ni. wọ́n ń dẹ ibi tí báwo. ó fẹ́ dàbí ìgbà ọmọra wọn ni torí ọjọ́ tí ìṣòro yẹn máa bẹ̀rẹ̀ àwọn méjèèjì ni mo rí tán wọlé wá gomboro. wọ́n ń dẹ́ nìyẹn o. òó mi ò mọ̀ pé ìwọ náà máa sọ bẹ́ẹ̀ o. ẹ ní sùúrù ẹ má ti jẹ́ ká gbà wípé wọ́n dẹ páńpẹ́ fún un jókòtọ́lá ṣọ̀rẹ́ làwọn méjèèjì. mi ò mọ̀ bóyá ọ̀rẹ́ làwọn méjèèjì àmọ́ ó dàbẹ́ ni wípé mo ti rí wọn papọ̀ rí ibi tí mo ti wá rí wọn ni mo wà á rántí. Ah, ìyẹn lágbára díẹ̀ o. ẹ ṣe bó o ti gbà fún kankan náà méjèèjì. èmi kẹ mi ò gbà ọ. ẹnu ní sùúrù irú wà lọkùnrin fẹ́ nínú àwọn méjèèjì ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má jẹ́ ǹtàn yìí tẹ́lẹ̀ nìyẹn àmọ́ báyìí ọkàn mi ti ṣí kúrò lọ́dọ̀ àwọn méjèèjì. Ah, wo gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ èmi á fẹ́ gbà ẹ́ níyànjú o wípé kó má ti tilẹ̀kùn ọkàn ẹ̀ fáwọn méjèèjì jẹ́ ká dẹjú sílẹ̀ ká lè rí mọ́ tó bá jẹ́ wípé wọ́n ń dètè náà ni àṣírí wọn á padà tú. Hmm tó bá dẹ̀ jẹ́ pé ìfẹ́ náà ló ń sín wọn níwìn ah, ẹ kó àpàdà fojú mímu ìwọ ṣáà ṣe sùúrù ṣùgbọ́n. ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi bóyá kí n lé àwọn méjèèjì o kọ́ mọ̀ bá pa wọn sí mi lọ́rùn. ṣe délé ìtura ó ti rẹ̀ mo fẹ́ sinmi náà ni a tún máa máa sọ̀rọ̀ nítorí mo fẹ́ péyàn ó dà o. kalẹ̀ jókòtọ́lá. ẹ ǹlẹ́ o. báwo ni jọ fún mi láyè díẹ̀ láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìwọ àti ayégbèmí ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ mi mọ ìgbà tá a lè ríra wa. ẹ wò àti rin máa le díẹ̀ o wàhálà àti ìpayà táwọn ọ̀rẹ́ yín kó bá mi ti pọ̀ jù hm? ṣé tòun tó fi ń ṣe ọkọ ọmọbìnrin ni ẹ wò ẹ bá mi bá wọn sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ o. jọ àwọn wo làwọn ọ̀rẹ́ mi ayégbèmí nìkan ni ọ̀rẹ́ mi mi ò mọ ẹnìkejì tó ń sọ rí i. mo ti gbọ́ yín ẹ ṣáà bá mi bá wọn sọ̀rọ̀. jókòtọ́lá mi ò lè máa tàn ẹ́ wọ́n ní òjò tó ń pa ìkan rẹ̀ gbogbo wọn lè jíjọ ń pa ló jẹ́ kí n fẹ́ dá sọ́rọ̀ yìí báwo la ṣe lè ríra mo ti gbọ́ yín máa pè yín padà. ó dáa ó ṣe màá máa retí ìpè ẹ. àdìtú ó dàbọ̀. àdìtú àdìtú ni ọ̀rọ̀ yìí o. nítorí àgbàkodo àdìtú ni ọ̀rọ̀ yìí o. ó dorí àgbàkodo. kò sí bí ọ̀rọ̀ yìí ṣe lè le koko tàbí kó lọ di ìgbìn tó òótọ́ tó wà bẹ́ẹ̀ ni màá sọ fún ẹ o ọ̀rẹ́ mi kì í ṣalábòsí kó dẹ̀ kí n fi ipá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tàbí kó ran kankan mú nǹkan tí kì í ṣe tiẹ̀ ìfẹ́ tó ní sí ẹ ló jẹ́ kó dàbí ẹni pé kò fẹ́ kó já mọ́ ẹlòmíràn lọ́wọ́. ṣé nǹkan tẹ́ ń jẹ́ pé wá ń sìn ní wípé ayégbèmí àti owólẹ̀mí ò hmm. mọ ara wọn rí. rárá rárá àti rárá wọn ò mọ ara wọn tí kò bá ṣáà lè jẹ́wọ́ fún ìwọ á jẹ́wọ́ fún mi tí mo jẹ́ ọ̀rẹ́ ẹ̀. ó ṣòro fún èmi láti gbàgbọ́ o. ó ti fẹ́ máa sọ ọ̀rọ̀ yìí di ta lè ṣe ọ̀bàgbé tí kì bá ṣe légbò mo mọ̀ pé ìfẹ́ òtítọ́ ni ayégbèmí níṣẹ́ ló jẹ́ kí n pè ẹ́ kò sí èrè kankan nínú lágbo ká èrè kí ló fẹ́ jẹ́ fún mi tí n bá ń parọ́ fún ẹ ọmọlúàbí ọlọ́pọlọ pípé ìwà tó jogún mẹ́wàá ló jẹ́ kí ọ̀rẹ́ mi fẹ́ wọn kókó mọ́ ẹ mi ò dẹ̀ rí báwí dandan ni kí ọkùnrin torí ẹ̀ bá pé kó ṣe bẹ́ẹ̀ E fi ìfẹ́ fún ọ̀rẹ́ mi wò mo dẹ̀ fi dá ẹ lójú òní kábàámọ̀. torí pé alétílápá ni torí pé wọn ọmọkùnrin ò ní ọ̀rọ̀ gbọ́ bó ṣe lè wù kó mọ̀ mi ti sọ fún ẹ pé kó má wá síbi ìmọ̀ kí ni tó ń wá gan lọ́dọ̀ ìyàwó mi ó tó ń wá nídìí akọ̀ṣu kì í ṣèdí ewúra nìkan ló ti máa rí o wàá tún àbùkù o. ẹ máa gbọ́rọ̀ dàda ń dídí lẹ́nu àkọ́dà àgbàlagbà. mo kọ́kọ́ dárí jẹ́ nítorí o fa àgbàlagbà kún inú èébú tó fẹ́ bú mi kúrò bí. kò yẹ kémi àti ẹ máa takùrọ̀sọ ó yẹ kí n pe àwọn agbófinró kan wá gbé ẹ lọ fi ẹ sátìmọ́lé ni ìwọ yìí o kàn ń dàdúgbò láàmú ni. èmi bẹ́ẹ̀ ni kan wá gbé mi. ó ń dójú táwọn mọ̀lẹ́bí ẹ̀ kan ṣe rádaràda rédèrèdè káàkiri ó mọ̀ pàgbàlagbà ni ẹ̀ kí ni ká pè tí wọ́n ń ṣe bàbá kí ni ká pè tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ dúró sí ẹnu ọ̀nà ẹlẹ́nu ọ̀nà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda lẹ́nu ọ̀nà lé ìyàwó mi kí ni ká pè tẹ́ ẹ ṣe ẹnu ọ̀nà lé ìyàwó tèmi lélẹ́yìí. kì í ṣe ilé bàbá ẹsẹ̀. ilé bàbá lápá ta ló sọ fún ẹ pé ìyàwó ẹ lọmọ tó wà mí. ah àwọn ẹbí ẹ tó bá dé bí wọn mọ kó kò lè fẹ́. èmi mo ráyè tí mò ń bẹ ẹ pariwo. kí ló fẹ́ ṣe fún mi. ìwọ yìí. kí ni tó bá ṣe fún mi. wọn á fìyà jẹ ẹ gbé ìyà á kàn jẹ́ ẹgbẹ́ tó bá yá wọn léèyàn lọ agbára léyìn lórí kò já mọ́ nǹkan kan e, ẹ̀yin rándanrandan rédèrèdè. ṣé bó ṣe fẹ́ lò nìyẹn jájọ lò bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọwọ́ tó o fẹ́ gbé nìyẹn ẹ jájọ gbé pitú ọwọ́ ẹ̀. ọ̀rẹ́. gbogbo tó o ní. wàá ṣáà máa gbárùn o. Ah, ó dà. ẹni <laughs> tí mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ lé lórí náà. ó ti dáa màá jẹ́ kó mọ̀ wípé ẹni bá juni lọ́lẹ̀ juni nù. wèrè tí mo fẹ́ kẹ́ wá bá mi dá sẹ̀ríà fún. kò sí wàhálà. ìjọba mi fi àwọn ọmọ ẹbí mélòó kan ránṣẹ́ <laughs> ẹ bá mi fi wọ́n ránṣẹ́ hmm. kán wá gbé ẹni tó ń dàdúgbò láàmú ikú mi. ó dáa. kẹ́ bá mi tọ́jú ẹ̀ ẹ fi sá àhámọ́ ẹ ṣe tó bá wù yín fún. rántí sọ ibi tí mo wà fún wọn o. ojúlé kejìlélógún ni. ayé nígbà ni o lè má rántí mọ́ torí òní làákàyè ibẹ̀ ni mo wà. <laughs> ibẹ̀ mo wà. Hmm. ibẹ̀ ni mo wà. wèrè yẹn ló ń dùn. ẹ gbogbo olóhùn fẹ́ mẹ́ni tí mo ní ẹ̀yin náà lè tẹ̀lé wọn wá wèrè tán pè ìwọ náà lè tẹ̀lé ṣoṣe tó mò ń bọ̀ màá jẹ́ kó o mọ̀ pé agbára jagbára lọ ẹni bá ju ni lò ó máa ń ju ni lò ni. ìbọn náà fẹ́ jù wọ́n nù sí. ó máa ń ju ni nù ni. Ah. <laughs> màá bá ẹ dọ́gba màá bá ẹ ná tán bí owó. ẹlẹgbẹmẹgbẹ. ọ. báwo ni. wo wo wo wo wo wo àsìkò tí mo wà yìí kì í ṣàsìkò ẹ̀fẹ̀ má ṣe ọ̀gá ní bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí arákùnrin kan wà ń bí tó fẹ́ lù mí ó fẹ́ lù ìyàwó bẹ̀ ta ló fún ẹ ń yàwó ṣé o ti ń gbọ́ ó nìyẹn o ìwọ ó nìyẹn ó wà ń bí ó ní kò sun tí bàbá lákú bàbá ẹnìkan kan máa ṣe fún òun. ajura wa lọ ti jàkadì kan ìwọ bá wo. o ti ń gbọ́ mo fẹ́ kó o rán kan wá nínú àwọn ọmọ ẹ jọ èyí tí ò bá nífúnnú ni kó rán wá bí o tó o bá rán èyí tó nífúnnú wá síbí èèyàn máa kú mi ì dẹ̀ tí ì fẹ́ pa mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni. mo fẹ́ mẹ́ńtò ni. ẹ o méjìlélógún ayé nígbà ibẹ̀ ni mo wà ìyàwó mi tí mo sọ fún ẹ tí mo ní mo wá fẹ́ wá sílé. ta nìyàwó ẹ ta nìyàwó dàda ń dìní ta nìyàwó ẹ sọ ti ń gbọ́ ta nìyàwó ẹ. ẹranko yẹn ni ẹ ẹranko yẹn. má jẹ́ kó o mọ̀ lẹ́nìí mo jù ẹ lọ tìjàkadì kọ́ mo jù ẹ lọ tìjàkadì kọ́ ó ti yẹ ó ti yẹ ó ti ọjọ́ kejì ọ̀gá mo retí mo retí. wo ẹmu ẹ kì í ẹran bí ìrẹ̀mà kọ kì máa ń ṣe irú àwa yìí ó dà pé òun mẹ́tò tiẹ̀ ń bá ta. a ti wọ́ àtàwọn wèrè tó pè ẹyọ kan ṣoṣo báyìí á nà gbogbo yín pa. wàá jẹ ìyà wàá jẹwé ìyà. lóòótọ́ wàá ríran wò máa sọ ẹ́ di àdó máa lù ẹ̀mí mi ni mo ah. sọ bẹ́ẹ̀ máa sọ ẹ́ dàdó máa lù ẹ̀mí. o ò já mọ́ mo ti gbọ́. obi ń tín o kéré owẹ́ ó wẹ́ gan. wo bí jájọ bọ́ síta kájọ máa sọ pé ta ló kéré jù. màá sọ ẹ́ di nǹkan ṣe ẹ́ ah, ẹ̀yin náà fi ránṣẹ́ ẹ̀ káàbọ̀ ẹ̀kùnrin wèrè tí mo fẹ́ kẹ́ mú wọ́n ah, máa yẹ wá ah, kí ló dé tí mo fi gbogbo àkókò mi ṣòfò báyìí mi mọ̀ páwọn olóńgbò àtẹkù yìí ló fẹ́ lọ pè wá ẹ̀wẹ̀ àwọn tó pè wá gẹ́gẹ́ bí agbófinró torí ọlọ́run sọtí ni àbọ̀ ti ní ẹ wò kágbófinró rè ẹ má fọwọ́ kágbófinró kí ló ń ṣe. farabalẹ̀. ǹjẹ́ o mọ òfin ìlú yìí. ṣé bá gbófinró tó. ṣé wọ́n mọ òfin ìlú yìí. ṣẹgbẹ́ ni tó fẹ́ wá bá ẹ jà ni. ṣó yẹ kí wọ́n jáde láì gbà. òun ló yẹ kó sọ̀rọ̀. àwọn eléyìí súnmọ́ àwọn aráàlú kì í ṣèwọ̀ ó kéré. ìwọ ló máa sọ fún mi ibi tí mo fi jù ẹ lọ nìyẹn. máa gba aṣọ lọ́rùn ẹ. ibi tí mo fi jù ẹ lọ nìyẹn. èmi á gba aṣọ lọ́rùn òun àtọ̀gá ètò ránṣẹ́ máa gba aṣọ lọ́rùn ẹ. ṣó o fẹ́ gbọ́ mi ṣó o fẹ́ gbọ́ mi abọ́gbọ́ ọ̀gá ni mo jẹ́ sọ́gà yín àtẹni tó rán wọn àtàwọn ajá tó kó wá àká mẹ́ta. ọmọ mi màámi ọ̀rọ̀ tó mú ọkàn ẹ pòrúurú òun mo fẹ́ rí ẹ fún o. ó kúkú mọ̀ mí pé bí mi ò bá rí mi ò ní sọ. bẹ́ẹ̀ ni màámi. <laughs> ṣùgbọ́n èyí tí mo bá ti rí màá sọ. So. kí ló dé tó ń fi eku kan rẹ ọmọ méjì kí ló dé tó ń pín ìfẹ́ láàrin ọkùnrin méjì táwọn ọkùnrin méjèèjì wá ń jà nítorí ẹ kí ló ṣẹlẹ̀. màmá mi ò kúkú tí jẹ́ nǹkan nínú wọn ni o bí àpàrọ̀ wọn ṣe wá ní dandan ni àfi kóun sọ́rùn iṣu mi ni kò wáyé mi. Ah ṣé pé o ò tí ì jẹ́ o fẹ́ni kankan nù. rárá màmá. ó dà kò burú ṣé mo lè rí àwọn méjèèjì. màámi ìyẹn máa le díẹ̀ o torí mo ti ní mi ò fẹ́ fojú kàn wọ́n mọ́ rárá. <laughs> o gbọ́dọ̀ fojú kàn wọ́n ah. torí ó máa léwu fáwọn méjèèjì kó má bàa wá léwu fún wọn náà àbí ìkọ̀kọ̀ òwúlò fún ẹ náà méjèèjì. àwọn méjèèjì náà ló kúkú wúlò. àwọn méjèèjì náà wúlò dẹ̀wá ló fẹ́ fojú kọ̀ wọ́n jẹ́ kí wọ́n wá torí ọ̀rọ̀ wọn ní àlàyé nínú. Hmm. ó dà màmá mo ti gbọ́ yín màá ní kán yọjú sí yín láìpẹ́. ó ṣe ó ọkọ mi. ṣe ẹ̀yin ọmọ mi méjèèjì pé mo pè yín ẹ jẹ́ mi ẹ̀yin náà dàgbà mo wá ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín nínú ìdáhùn yín mi ò fẹ́ kẹ́ fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde o kẹ́ ẹ wá fi dáhùn béèrè mi ṣé kí n béèrè. ẹ béèrè màmá. màmá ẹ béèrè báwo lẹ ṣe mọ̀ pé ẹ̀yin gangan ni ọkọ jókòó tọ́lá. màmá ọjọ́ yẹn adalẹ̀ èmi mọ̀ pé ìyàwó mi ni jókòó tọ́lá kì í ṣàná tàbí ni mo mọ̀ ọjọ́ ti pẹ́ tí mo ti mọ̀. làákàyè tó ní abúgbọ́ olùfidáran sí lẹ́yìn ẹ̀kan sí nǹkan mọ́. Mama, èmi fúnra mi mọ̀ wípé àti òdi ọ̀run òun ni ọlọ́run ti yan jókòó tọ́lá fún mi ẹ máa gbọ́ dídìrín kí wá lóde tẹ́ ìfẹ́ra yín látọ̀run. àti fẹ́ra lọ́run. ìwà títa ni. a fẹ́ pariwo ẹ̀fẹ́ yẹn ara ayé ni. dàdá ń didi súpò àrègbò mu. ó ti tó ó ti tó àní bẹ́ẹ̀ ṣe mọ̀ gangan ni mo fẹ́ kẹ́ ẹ sọ. màmá tí n bá ní parọ́ ojú àlá mo ti mọ̀. Ah! kí ló há ẹ lẹ́nu. ojú àlá ló ti fẹ́ èèyàn ó dẹ̀ ń bá mi jà lójú ayé torí pé wèrè ni wọ́n bọ̀bọ̀ yìí. arìndín ni ẹ. torí pé ó ní ẹ̀ ò pé. báwo ni wọ́n ṣe mọ̀. màmá tí n bá tí n bá sọ fún yín tán ẹ má pariwo sọ síta tó ti yí mo rọra lálàá díẹ̀ ni inú àlá alámídé máa ṣe. sọ̀rọ̀ sókè wèrè ṣe tí àlá mi máa ṣe màmá ẹ má wo bẹ ẹ má wo bẹ wèrè ló sọ̀rọ̀ ẹ má wo bẹ ẹ ti gbọ́ tèmi. o máa tẹ o máa tẹ kí wàá ló fi yàtọ̀. èmi sùn lálàá èmi sùn lálàá lọ́mọ tí mo mọ̀ pé mo fẹ́ fẹ́ o. ọmọ wo ló mọ̀ kó. ìwọ gbọ́n tí mo bá màmá sọ o ò ní làkàyè. o lálàá ó rẹ jù ni kò lálàá ó rẹ jù nínú àlá lẹ́yìn méjèèjì ti rí péyàwó yín. bẹ́ẹ̀ ẹ kálẹ́ o kálẹ́ o. ẹ kú ọjà o. àwa nìyẹn o. ẹ kálẹ́ o ẹ kú títà o. o. ẹ jọ àdìtú ni mo fẹ́ rà. àdìtú lèmi náà bá wà. àdìtú náà ni wọ́n náà bá wà. tí mo fẹ́ rà nìyẹn àdìtú lèmi fẹ́ ra. àdìtú. ẹ bá mú àdìtú lèmi náà fẹ́ ra. ẹ wá ní sùúrù fìrà yín náà. ṣebí mi mo kọ́kọ́ débí àbẹ́bí kọ́ ni mo kọ́ bá yín sọ̀rọ̀ mo ní mo fẹ́ ra àdìtú. èmi tí mo dé lẹ́yìn ẹ̀ náà nílò àdìtú ni àdìtú mi fẹ́ ra. ẹ ṣe bó bá mi bí. nígbà tí mo bẹ́ẹ̀ ń bí ń kọ́ tí mo fẹ́ rà dìtú lójú ẹ tí mo lè tọwọ́ bá tó lọ́bọ̀ mi. ìwọ ò ṣe gbàbọ̀ mi lọ jẹ́ ẹ má dìtú eléèké mi. tó o bá mi bí. Ah, ẹ wà ní sùúrù fìrà yín ah, ó dáa ṣé wọ́n máa fi lẹ́ẹ̀fún kóhun rà dìtú. tálẹ̀ ń bá wí. ìwọ kò fi lẹ̀ kóhun rà. kí n filẹ̀ fóhun kóhun rà. ẹ gbà yẹn kan ló bí. ọ̀rọ̀ tẹ sọ yìí ó ní ìtumọ̀. bẹ́ẹ̀ni. ó ní ìtumọ̀ ńlá kan sí mi. ìtumọ̀ gidi. sọ ti yẹ yín ohun tó bá fi máa mú mi tí mi ò ní rà dìtú yìí mi ò ní filẹ̀ fún màá yàmọ̀ filẹ̀ fún ẹni tó máa wúlò fún mi títí ayé ni kì í ṣèwọ. bóyá kí wọn náà dẹ filẹ̀ fún kó wúra. lémi èmi nílò àdìtú kàkà kémi náà má ra àdìtú eléyìí màá yà filẹ̀ fẹ́ tí ó wúlò fẹ́mi náà dọjọ́ alẹ́ ni. ta ló fẹ́ wúlò fún ẹ dọjọ́ alẹ́. ta ni ó wúlò fún ọ náà. irú ìwọ yìí. báwo ló ṣe já mọ́. ẹ wá ṣe sùúrù fún ẹ káalẹ́ o ẹ káalẹ́ ṣáàdìtú wà. mi ò ta àdìtú rárá o. àdìtú wà o. àdìtú rè ah, ah, ah. màá bẹ́ẹ̀ lójú jẹ́ ó dẹ̀ bàdìtú jẹ́. kí ló mú ẹ tó ṣe rádaràda báyìí. àdìtú kan ṣo tó kù. tó o fọ́ àdìtú mọ́ mi lọ́wọ́ kí ló ń ṣe é. sọ pé ó yẹ kí n fi ra ẹ lójú ni. ó yẹ kí n tì í bọ̀ ẹ lẹ́nu. lẹ́nu. Hmm jókòó tọ́lá. màmá. nínú àwọn méjèèjì kò sẹ́ni tó ra àdìtú lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni màmá mi ò ra àdìtú lọ́wọ́ ẹnìkankan nù wọn. ṣùgbọ́n ìjókòó wa yìí èèyàn kan tó ìwà ń bì. màmá ọ̀rẹ́ ìkan nínú wọn ni. ọ̀rẹ́ mi ni màmá èmi ayégbèmí ni mò ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ló jókòó tì mí. ọ̀rẹ́ ayégbèmí. ẹ̀rọ màmá. Hmm. ọ̀rẹ́ ayégbèmí tó jókòó kí lorúkọ tiẹ̀. jalẹyẹmí ni màmá. jalẹyẹmí. bẹ́ẹ̀ ni màmá. ah jalẹyẹmí jókòó tọ́lá torí pé o ò lálàá tán ni tó bá yẹ kó o lálàá yẹn tán wàá ti mọ̀ tún máa láì. jálẹ̀ yẹmi ó ní nǹkan kan ṣe inú àdìtú ayé ẹ̀. wàhálà o tún mú ọ̀rẹ́ wá sínú ọ̀rọ̀ yìí. Ah! ní sùúrù ní sùúrù ní sùúrù bogijẹ ní sùúrù ní wá kí ló ṣe ọwọ́ wo ló tẹ́ kí ló ní í ṣe nínú ayé ìjókòtọ́lá sọ fún mi kí ló ń wá nú àlá. kò yé mi ọ̀rọ̀ tí màmá ń sọ yé mi mi ò mọ. màmá ní kò yé òun o kò yé òun o kò lè yé mi náà. màmá kò yẹ nínú kan. ẹ ayé yín ayé yín bí ọlọ́run ti ṣe fi hàn mí àti bí mo ti sọ fún ẹ nípa mi tẹ́lẹ̀ bí àlá yẹn ṣe lọ rí. bàbá ẹ lójú jẹ. Ah! ó dẹ̀ bá àdìtú jẹ́. kí ló mú ẹ tó ṣe rádaràda báyìí. àdìtú kan ṣo tó kù. tó o fọ́ àdìtú mọ́ mi lọ́wọ́ kí ló ń ṣe é. sọ pé ó yẹ kí n fi ra ẹ lójú ni. ó yẹ kí n tì bọ́ ẹ lẹ́nu. lẹ́mi. àdìtú kọ́ ẹ kú wíwí òun ẹ̀ ti bàjẹ́ ṣe é réyàn rádaràda. àdìtú wa o mú tààrọ̀ mú tọ̀sán kó tún mú ta lẹ́mu o rìn wá nú àlá mi o ò dè lè sọ fẹ́lẹ́ dá ẹ nígbà tó ní kó o máa bọ̀ nínú àlá mi pé o wà o wá gbé ẹ̀kọ́ òfò ẹ̀kọ́ ọ̀ràn nínú apẹ̀rẹ̀ dọ̀rọ̀ dọ̀rọ̀ yẹn o gbé wá o ní kó mú tààrọ̀ kó mú tó alẹ́ ò ní yẹ o àárọ̀ kò ní yẹ bẹ́ẹ̀ ni alẹ́ ò ní yẹ ẹ̀yin méjèèjì kò ní dáa fún ẹ orí ẹ bàjẹ́ ni jálẹ̀ yẹmi tó jẹ yẹn kò ní dáa fún ẹ ìwà àti wèrè jọ máa kú ni ah, ah. lórí ọmọ tí mo nífẹ̀ẹ́ sí màmá ó ti tó ó ti dà ojú yín ni mò ń tì ojú yín ni mò ń tì mi ìfẹ́ kẹ́jẹ̀ fọ́n lẹ̀ mi. ẹ ṣe tẹ tìjú mi ọmọ àtìjú ẹ̀yin náà ṣe fẹ́ gbọ́ ẹ̀yin méjèèjì ẹ lọ wábi jókòó torí gbogbo ariwo tẹ̀ ń pa yìí bí ìgbà tẹ̀ yín gbàdo sẹ́yìn ìgbà ni o ẹ wá ṣọ́ra o kí gbogbo ohun tẹ́ ẹ ti fi àárọ̀ yìí ṣe kó má padà bàjẹ́ lójú yín o. ṣé lórí ọ̀rọ̀ jókòó. bẹ́ẹ̀ ni o kò sí ọkọ jókòó tara nínú àwọn méjèèjì yìí o. ọwọ́ obìnrin lọ̀rọ̀ wà o. mo fàkókò ṣòfò. ṣé o nífẹ̀ẹ́ sí kí Jalẹ́yẹmí kó bẹ́ẹ̀ gbé àdìtú ilé ayé ẹ̀ dání. ẹ̀gbọ́n ẹ má rò pé ó pẹ́ kí ọlọ́run tó jogún ìyàwó fún yín àtòrí nǹkan ṣe kan ní ọ̀bọ ọlọ́run ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ọ̀nà tí ẹ lérò lọ́nà ìyanu níyàwó tí yóò fi wọlé wẹ́rẹ́ àlàáfíà fún yín. torí ọ̀rọ̀ yìí o ó mọ̀ dàdí tú. idán ẹni ńlá rẹ bèrè ah, bàbá kúrẹ akọni àfidà lálẹ́ báwo ló ń tàn ṣe tó béèyàn bá gbéná kárí ìdán sọ̀ ìyẹn ni pé ẹ mọ idán. láàrin èmi àti ẹ mo mọ dáadáa mo mọ bí ìgbà tí ọmọdé bá mọ owó kì í máa ṣeré ó sì ní ọ̀bẹ mákẹjẹ kan tọjẹ nǹkan àṣírí rẹ̀ kódà táwọn mi ọmọ èmi mọ àtọbí àti bàǹtẹ yìí bóòrò òkun ló fi méjèèjì ṣe o èmi rẹ lájọ ń lọ bọ́ọ̀rọ̀sà èmi rẹ lájọ ń lọ bí idán bá sùn báyìí bàǹtẹ yìí ọba sùn nítorí ogun àtẹ̀yìnjà náà ni ọbẹ̀ yìí náà sì rí nítorí àgbélépọ̀ ta ni. everybody kan ṣe iye ohun wọn òun ni kúrò wá yéyé o. wọ́n ti bọ̀ sí rúkẹ́bọ fín wọ́n bọ̀ sí rúkẹ́bọ dà àtọ̀dọ́ àtòsí wọn kì í rúbọ ẹ̀ má dà àwọn náà ṣe fẹ́ fún ọlọ́dẹ mọ̀ tún wẹ́lẹ́ wẹ́lẹ́ kùrùkùrù gẹ̀jẹ̀gẹ̀jẹ̀ ọba aláwọ̀ epo dífẹ́fẹ́ po lẹ́pọ̀ bá tó gorí ẹ̀ ló tó dẹ bọ́ ṣé pé ìbẹ̀rù ìgbéyàwó alárinrin ló ń ṣe ìwọ má fọ rárá má wọrí sórí ayé àtijọ́ ló máa sọ pé àwọn yorùbá nìkan ló máa lọ yẹ̀ wò bóyá ẹlẹ́dà wọn gba ìgbéyàwó alárinrin àwa ibo gan àti consult ọ̀rákù ọ̀rákù dẹ̀ ti sọ fẹ́mi wípé kémi náà má pariwo. gbàdúrà ẹ pé kó ń sún sínú lè kíyàwó máa lọ́wọ́ nǹkan tó máa jẹ wá nǹkan burúkú sálárì yín ẹ fi fún dé sálárì èmi ò fún kankan. we lost him. o nẹran létí o sanra o tún jẹun o máa ní ọ̀sà. sọmọ ìfẹ́ lórí ọkọ sá tó bá wọlé ọkọ gan sọ fẹ́ pẹ́ ní ọkọ sá. ṣé o fẹ́ ṣé tó bá sọ òfin ṣé kí n má wàá sọ fún ẹ. ayé fẹ́ bá mi ṣe ayé ọ̀rẹ́ rẹ ni. pé mo fẹ́lẹ̀ bọ ẹ ṣètùtù fẹ́lẹ̀ tutù. olú ìgan kí n pa láàfáà kí ni mo ṣàdúrà mo ṣe sàrà mo fi dúpẹ́ náà ṣe kó tó bẹ́ẹ̀. sọ́jú ìyẹn ó jẹ́ successful. stop èmi ti yọra bra èmi ti wọ ìdọ́tí. jáwọlé ayé àkàlàmàgbò àwọn ni wọ́n jáwọ́ òde ọ̀run gbogbo ìtumọ̀ bá bá ọ ẹbọ sọ pé ó gbọ́ ọ mo bẹ́ẹ̀ pín un lébi. dákun kó wá sọ torí pé ọ̀rọ̀ ìfẹ́ ó mọ̀ gbàrò jinlẹ̀ o àní ọ̀rọ̀ ìfẹ́ ó mọ̀ kọjá bẹ́ẹ̀ bóyá. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ o báwo ni wọ́n ṣe mọ̀ pé ìfẹ́ òtítọ́ o máa lè yí jẹ́. mo ní ìfẹ́ o o ìfẹ́ báwo ni wọ́n ṣe mọ̀ sẹ́wọ̀n pé ìfẹ́ òtítọ́. tiptoe.